mèrègèdè ayẹyẹ aláràbarà tí ó kún fún ayọ̀ yíyọ̀ àti ipa tẹ̀mí lórí ìgbésí ayé àwọn adarí ìjọ òjíṣẹ́ ọlọ́run àti àwọn èkó èyí tó wá láti wá ṣe ẹlẹ́rìí àti ṣíṣe ayẹyẹ ìlú Síkírù Ògúntọ́lá gẹ́gẹ́ bí ó ṣe ń jẹ oyè bàbá àjọ ti ìjọ ọ̀hún. olùṣọ́ ti celestial church ìràwọ̀ òwúrọ̀ parish olùṣègùn ògúndìmù nínú ìwàásù rẹ̀ tẹnumọ́ pàtàkì àwọn ànímọ́ èyí tí ó yẹ kí àwọn bàbá àjọ àti àwọn tí ó di òpó iṣẹ́ olúwa mú ní èyí tí ó ní nínú jíjẹ́ olùfọkànsìn ẹni tó ya ara rẹ̀ sí mímọ́ onírẹ̀lẹ̀ àti ẹni tí ó ní ìbẹ̀rù tó jinlẹ̀ fún ọlọ́run àti ìdàgbàsókè ìjọ Ọlọ́run. béèyàn bá joyè nínú ìjọ ó máa fi ṣiṣẹ́ ni kì í fi àmúre yẹn kì í ṣe ti fáàrí gbogbo ohun tá a gbélé wọn lọ́wọ́ ẹ̀ iṣẹ́ ni o iṣẹ́ ni bí ìjọ ṣe máa dàgbàsókè ó dọwọ́ àwọn ìyá àjọ bàbá àjọ. bàbá àjọ tuntun ọ̀hún David Ògútọ́lá sọ pé yíyàn sípò òun ni ó jẹ́ èyí tí yóò mú ìgbọ̀tun wá fún ìjọ Celestial Church ti ìràwọ̀ òwúrọ̀ parish ó wàá jẹ́jẹ̀ẹ́ wípé òun yóò lo gbogbo ọkàn òun àti agbára fún mímú kí ìjọ náà gbèrú ní ìgbàgbọ́ àti iṣẹ́ ìsìn ọlọ́run ayẹyẹ ọ̀hún ni àwọn ẹbí ará àti ojúlùmọ̀ tí wọ́n pèsè síbẹ̀ títí kan àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ NTA Abẹ́òkúta àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ èyí tí wọ́n péjọpọ̀ láti bá David Sikiru Lai Ògúntọ́lá yọ ayọ̀ jíjẹ oyè bàbá àjọ ọ̀hún. ọlọ́run ọ̀ṣọ́fà máa dúró tì wọ́n wọ́n á lè ṣiṣẹ́ náà débi iye kò ní gbọmọ lọ́wọ́ wọn kò ní gbà láàfin àwọn lórúkọ jésù kristi olúwa wa àmín. ọjọ́ èèyàn kan tó yẹ pé wọ́n are straight forward wọn kì í wà bias tí wọ́n máa ń yọ èèyàn lẹ́nu tọ́ba náà máa church wọ́n máa wá church. bàbá yẹn jẹ́ bàbá tó dára ó dẹ̀ ń fowó báyọ̀ ṣe iṣẹ́ olúwa kò jẹ́ kó bàjẹ́ ó ń ṣe bó ṣe tó àti bó ṣe yẹ. èyí ògùnbáyọ̀ ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ NTA Abẹ́òkúta.